اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت بها ما في علمك وزينته وعدده واحتاط تعلمنا أسرار حكمتك وتفهمنا جواب كلماتك وتحفظنا جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أعوذ بالله العظيم وبوجهه الكريم وصل التولي كريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الكافي بسم الله الشافي بسم الله المعافي بسم الله الذي لا يضر مع اسمه شيء الأرض ولا في السماء وهو السميع العليم اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا من خير فيما آتيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يكون عليك فإنه لا يزيد وهو وليت ولا يعز من آلت تبارك ربنا وتعاليت ولك الحمد إليك وصلى الله على خير خلقه محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين láti gbogbo ẹ̀yin olùtẹ́sí wa olùwò wa olùtẹ́sí wa olùṣíà program wa olùláìkì program wa àti ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń fọ́lọ̀ wa nígbàkigbà tí lóòrèkóòrè akéyé pé ojútẹ̀bí wò wá kò ní fọ́ etítẹ̀bí ń gbọ́ wa kò ní di ọwọ́ tẹ̀ ń dìbà kò tẹ̀ fi subscribe ọlọ́run yíyẹ kápò náà gbé. Ànábì a gbogbo ara ẹ̀kan sí a yìí pé alùpàkù sásọ̀rọ̀ àhùn dín olóòwò dáńsọ̀ ìwúra wa gbogbo ọ̀rẹ́ tó bá rà káyà àwọn gidi mọ́ adélé ní ẹ̀mọ́ wa bínú sí wa pé ó pẹ́ wa díẹ̀ tí ó fi jí ó wa wáyé bẹ́ẹ̀ lónìí mọ́ wáyé bẹ́ẹ̀ lójúmọ́ náà kíyàn bí rọ́pọ̀ a ṣe kù lánàá ọ̀rọ̀ wà ń bẹ àwọn àtọ̀tà aṣáájú abìkan náà ní èmi oṣù kẹni oṣù gbẹni kó tó di bọ́lá òun bó wàá kẹwàá ìwọ náà sì ké báwọn tápá tiẹ̀ náà bá la tó bá ká kọ́ra wọ́n ti gbẹ́ nìkan sọ́dá kó àrẹ bá ká arọ́pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọ ìyá wa láti lóyìnbó káàkiri káàkiri tí wọ́n ṣe ń di àwọn kọ̀ọ̀kan sí wa pé ẹ fẹ́ra oúnjẹ fáwọn èèyàn ẹ fẹ́ra oúnjẹ fáwọn èèyàn kọ́lẹ̀ tí ìṣe mùsùlùmí bẹ nínú wọn kì í ṣe mùsùlùmí nìkan kírísítẹ́nì bẹ nínú wọn tí wọ́n sẹ̀yìn sí wa pé ẹ rọ oúnjẹ fáwọn èèyàn tó jásí pé bàbá sì padà yà wá padà tó wá ṣò rẹ̀ fún yín náà pé èyí tán ní kára tán fún wa lówó lápá sí kìnnì a padà ṣe fídíò rẹ̀ a rí àwọn ta àwọn mẹ́wòó dídì èmẹ́wàá la rí fún títí ẹ ṣe pé bóyá ráìsì kankan méjì kò wá fún wa lóúnjẹ dáadáa pẹ̀lú àwọn pé àwọn àti bàbá sí pé tòun yẹn ti lọ nìyẹn bóyá tó bá tó fún wa lówó mi apàdé lànà bá tó rí kí wọn ẹbí ní ìdí dé ìwà bá mú ga ẹ̀dá kan ògùn jẹgẹ máa lóye jìtá wọn ní àfúnyín nìkan tó bá náà lágbára àti lè ṣe fún ara wa náà ọkẹ à tó bá ti wárí bọ́ọ̀dà àtúnwá tún ké sáwọn ẹlẹ́yinjú àánú bí àwọn tó fún wa tẹ̀tẹ̀lẹ̀ àbáwọn ẹlòmíràn tó jẹ́ pé gidi wọn náà lè fún wa pèsè yóò ra kan nọ́mbà ọ lè fún ìfò nọ́mbà ọ lè gbé nọ́mbà wa láti gbé ọgá ìgbésẹ̀ yìí nẹbẹ ṣe ni wọ́n wá sí òkú lè mọ wallahu fi auni al-abdi ma dama al-abdu fi auni akhihi ọmọ Ọlọ́run náà wọ́n máa bẹ pẹ̀lú ẹ̀yin òun máa bẹ lẹ́yìn tí ó máa sàánú fẹ́ tó jásí pé òun náà fọmọ ìyá ẹ̀rẹ́ àti mọ̀síkejì láti mọ̀ sàánú láti bọ́ wọn láti kẹ́ wọn láti gẹ̀ wọn bọ́lọ́ bọ́lọ̀ bá gé owó náà jàyàn lábẹ́ bọ́lọ̀ bá bọ́ tó yóò tó sẹ́kù sí ẹ̀tọ́ ìmọ̀ yìí dààmú wọ́n náà fi ránṣẹ́ sáwọn kan wá sọ wọ́n náà lè bá fún wa ní alẹ́ máa bá ti pín tẹ́kùn jẹ́ náà lè bá sẹ́ǹtì wa dàrẹ́kìtì náà ní bá ti gbìn bá ti pín lọ́dọ̀ tí wàá gan àtàn bẹ́ẹ̀ ọ̀dọ̀ àgbèsè gíga àti pé àwa ti wá rí tiwa ẹgbẹ́ tó ọlọ́run ti tìrẹ̀ lọ ti tiwa wọ́tọ̀ bàbá tápá ọ̀ka tán bẹ́ẹ̀ ń ta ọmọ ìyá rẹ̀ làwọn náà jẹ́ wọ́n jẹ́ mùsùlùmí jẹ́ kírísítẹ́nì ọmọ ìyá kan àjọ gbogbo àwa kan àjọ gbogbo lórí gbogbo àlùbáàkùn sásọ̀ láhùn dín ní asọ̀rọ̀ yìí yẹn náà pẹ̀lú ògbó ọlọ́run ìwọ tí wọn náà bá wá ní nọ́mbà wa ti wà lọ́wọ́ rẹ ẹ̀rí ẹ̀rí àká nọ́mbà wa náà ẹsẹ̀ ní ìsìwà kọ́dà ẹ̀rọ pé ìwọ ẹ̀rọ ní sọ pé ẹ̀rọ ọlọ́run ni ọmọ kíta ọ̀bá mọ̀ ọ̀sẹ̀ ọlọ́run sì kejì ọlọ́run mọ̀ ọ́ ọlọ́run kó láàrin ní ọlọ́run nítorí ká kú wá sí ìkọ́nà láàkú wọn sàṣàlẹ̀ kú gbàdúrà fún nípa àwọn ọmọ ìyá wa tí wọ́n sẹ́ni sí wa náà táwa náà sẹ́ni sí àwọn ìyá tiwa náà ọlọ́run akọ ọlọ́run àgbègbè ọlọ́run akóta akó yóò ní gbẹ ọwọ́ yóò ní kásàlẹ̀ àpò ìgbóni tẹ́ẹ̀ ní gbẹjọ ọlọ́run sì gbẹjọ náà ní gbẹ lóde wà kò ní gbóná wọn yìí wàá yóò ní gbóná wọn yìí tọmọtọmọ tìyàwó tìyàwó aláàmú gẹ́gẹ́ bí àwọn àlàyé tá à ń ṣe lásìkò ojúlọ́nà àwọn àlàyé tá a la fẹ́ ṣàlàyé nípa ẹ̀ lọ́jọ́ Monday oníkà kú aládàbà ti orí Facebook á ti rí i pé a ti a ti a ti gbígbà tá a bá ṣe nǹkan níbi kápẹ́ níbi pósítà tó ṣe bá a rẹ̀ ti fàkọ́lé síbẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ẹ wà rí i pé àṣẹ nǹkan ń bẹ nínú ayé lóòótọ́ kápọ́ pa ti gbé bóyá ẹ kíní kan abẹ́ fi kíní kan wọṣẹ́ abẹ́ fi kíní kan kíní kan wọṣẹ́ kọ́kọ́ gbà yí pé ìmọ̀ ní kíní yẹn tọ́lọ́ sì yẹ ká mọ̀ náà rẹ̀ pé wọ́n fi ábí àyàtún limokini nínú àtìtàwà nísàlẹ̀sàlẹ̀ rẹ̀ àwọn àlórísìtì ló wà mẹ́fẹ́ ni tọ́lọ́ bá ti kiri tó bá má mọ̀ dájú nítumọ̀ sí pé àmì tí bẹ́ẹ̀ lọ lẹ́lẹ̀ ìwọ náà padà wá mọ̀ á sọ̀làyé fún ọgbọ́n ló ṣe jẹ́ àwọn oníjógíráfì dé nígbà tán báyé wọ́n báyé nínú òkùnkùn ni bóun náà ṣe faná sínú ayé iṣẹ́ iṣẹ́ ọwọ́ oníjógíráfì ni bóun náà ṣe ṣe ó wà ní nǹkan tẹ́ padà máa gbọ́ ǹjẹ́ òdù ń bẹ nínú rẹ̀ ǹjẹ́ pílánẹ̀tì ń bẹ nínú rẹ̀ bóun náà ṣe á dà owó ìjọ papọ̀ mọ́ra wọn ẹ padà máa gbọ́ nígbà sí pé tọ́lọ́ náà ṣe kí tọ́lọ́ náà ṣe kí tọ́lọ́ náà dá sí ǹjẹ́ bóun náà ṣe dá sí ẹlòmíràn ó lè mímọ̀ gba jógíráfì lóòótọ́ but ìgbọ́lọ́run ti sọ ẹlòmíràn mọ̀ àwọn àwọn sọ fún ọ pé tọ́nà ti sọ́ọ̀rì kìíní sísítẹ́ẹ̀mù tẹ̀sí mo bó ṣe jẹ́rì bó ṣe mísì ẹ̀kọ́ rí nǹkan tó àwọn agbára tí mẹ́ni kọ̀ọ̀kọ̀ ẹ̀ bó ti ṣe wọ́n ṣe wọ́n ti ṣe rí bó ti wá já sí pé wọ́n fi múná onídógráfì papọ̀ wọ́n fi múná sínú ayé wọn táyé kò lókùn kò múná bẹ́ẹ̀ lára ibi faná sínú ayé tiẹ̀ náà táyé yóò ṣe gbìyànjú táyé yóò fi ní ìtumọ̀ spiritually so Allahu Akbar ìmọ̀ pọ̀ o ìmọ̀ pọ̀ o bí àlàbà wa kan wá ní ìmọ̀ ní ẹ máa wá fowó lẹ̀ ẹ bá ti mú yín ní ìmọ̀ ẹ ti kí ni wọ́n máa fowó lé yín káàkiri ẹ tó iṣẹ́ ìjọba ní gba tó ń yẹn dànù lóṣù ṣé ilé bàbá rẹ̀ náà ti wá ké sí ni ṣe bó bó náà kà ó nímọ̀ nípa kan wọ́n á ṣe kó owó ọpọlọ ìdán san fún ààrẹ ìdán san ààrẹ tí wọ́n ti ń gba one point five million láàrin ìmọ̀ tó mọ̀ ló yẹ kí wọ́n ṣe kí ìbò yìí ká mọ̀ fún un Allahu Akbar kabira títúmọ̀ sí wípé akóòjọ atúnkíra akóòjọ lọ́nà pé ọ̀tún la lélẹ́yìn wọn wáyé kó tó lè gbé ọ̀rọ̀ wáyé lọ́tún làwọn náà á mọ̀ ìdúrúsà kankan sí ni síwá díẹ̀ jẹ́

tó wà nínú sódà kìí ti ń darí ayé rẹ tó já sí pé òfin níṣe kí ni oníṣe oníṣe oníṣe bísíǹsì oní bísíǹsì nítorí sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọdún orí láti ju ogún ọdún ló ti níṣẹ́ kan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọṣẹ́ tó ti kọ́ṣẹ́ kan kò mọ iye wọn àwọn sílẹ̀ síbẹ̀ kó yẹ kí ó já sí pé ti ń da fọ́ ọmọṣẹ́ jọ̀gá lọ ṣé wọ́n ṣépè fọ́gà ni sóhun ilé ní dààmú ọ̀gá ni a jẹ́ pé bọ́sì kò já sí pé experience tó níyẹn talent tó níhun tó yẹ kó lọ lè kọ́ ń bìkan ìwé lè mọ́ lè já sí pé àṣejẹ lásán lè mọ́ já sí là fún tó bá jẹ́ pé kìí bá ṣe ṣàṣàṣe là fún ọ kọ́ra àbúrò fifty years ilé onímọ̀ kọ́lé onímọ̀ rọ̀pọ̀ kọ́ra bàtà ni mo jẹ lẹ́sẹ̀ yẹn torí pé bàtà ṣe ọmọ láti bí ọmọ bíi mẹ́fà méje wọ́n lọ léèwé o sì fẹ́ rán wọn léèwé ní lára tòní tòní títúmọ̀ sí pé àwọn ọmọ fara nira rẹ̀ ó sì mọ wá rọrùn báwọn ọmọ rẹ̀ nìyẹn àmọ́ rọrùn fún ọ kó bímọ tó pọ̀ oníyàwó tó pọ̀ olómọṣẹ́ tó pọ̀ ó sì ń ṣe ó sì ń ṣe nǹkan dáadáa ojoojúmọ́ náà wọ sílé ojoojúmọ́ náà òbó òsínú ọmọká lọ́lọ́ Jerusalem gà ń mo ní ti rówó gan iṣẹ́ yìí náà nìyà sẹ́kẹ̀ iṣẹ́ náà tó ń ṣe náà àwọn náà ń ṣe náà nìyí túmọ̀ sí pé òun rí poro tó mọ́ bóyó papọ̀ mọ́ spirit tọ̀rọ̀ ti jẹ nìyẹn bákin náà kàdájú wípé kò sọ́kọ́ tó fẹ́ dá sí ìwọ kàn máa dàníyàn ni pé i want to be èkíní kan i want to be èkíní kan i want to be èkíní kan wọ́n mọ̀ sọ pé o fẹ́ bí o fẹ́ bí kíní kan ni ìjẹ́bù ni wọ́n á ní kíní wò sí wá yá fún láti gbé láti ṣe é ṣe àwọn spirit náà bẹ pẹ̀lú ẹni wọ́n mọ̀ ṣáàtì fún pé hmm, ẹni tọ́lọ́run rán sí wa yìí tọ́lọ́run rán wa sí yìí ó lóun fẹ́ lówó ó lóun fẹ́ kọ́lé ó níwà ọdún ọdún tó láàrin oṣù mẹ́ta yìí kó tó di kó jẹ́ ìléyà àwọn fẹ́ kó mọ̀ lu ọkọ̀ gbọ́dọ̀ gé bí ọkọ̀ ọkọ̀ four million tí wọ́n sọ pé bí oṣù mẹ́ta ni wọ́n dákọ̀ àwọn ti gbéra báwọn kó máa lọ sọ́dọ̀ àwọn èèyàn ẹ nọ́mbà yìí ẹ nọ́mbà yìí ẹ̀rọ gbéṣẹ́ báyìí fún kọ́dà àwọn ó oníṣẹ́ tó mọ̀ ọ́ sí i ayé ti wá rọ̀ débi pé ókè ẹlọ́run ẹjọ ẹjọ wọn ní abẹ́ gaba ìlàfẹ́ àwọn ókè ń ẹfún mi ní five minutes máa get back pẹ̀lú ẹ ló lágbáyé lákùn ìlákùn gaba ìbò rẹ ṣe máa ń ṣe wọ́n tún béèrè kan tó mọ̀ lọ́wọ́ rẹ̀ Allahu akbar nítumọ̀ sí pé ìmọ̀ láàfi lu ayé ìmọ̀ láàfi lọ́kọ ìmọ̀ láàfi níyàwó ìmọ̀ láàfi fọmọ lọ́kọ ìmọ̀ láàfi fẹ́yàwó fọmọ ìmọ̀ láàfi ṣe business ìmọ̀ láàfi gbogbo course tàbá ṣe náà ìmọ̀ láàfi wà pé cross wòye cross wòye ẹ̀ka ṣe àwa wá wádìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fáwọn èèyàn àwọn èèyàn tún wá bẹ̀rẹ̀ sí wọn ṣe kí ni wọ́n tún wá máa béèrè béèrè lọ́wọ́ àwọn tún máa interview abẹ́ ẹni dẹ́gbẹ́ ẹni pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa nù láìfù wa ìgbọ́dà ẹ wá ṣe kí ni ẹ wá ṣe kí ni ẹ wá ẹ wá ẹ wá ẹ wá báàkì ara yín ẹ wá dúró nídùú pé ẹ wá ṣe kí nígbà tí ẹ bá ṣe ẹ̀sáàmù tán tó páàsì tán náà wá ní ọ̀dà mọ̀ bọ̀ wá wá ṣe kí ni wọ́n náà wá jò ká máa wá béèrè question lọ́wọ́ rẹ̀ face to face báyìí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà máa máa ṣe bẹ́ẹ̀ ló jẹ́ ká sọ fún yẹn pé tábà bọ̀ wádìí pé báyìí láyé rẹ̀ ṣe rí àwọn akọ́lá bí àwọn akọ́ dá ká dá kọ́lá àmọ́rí gan àmọ́ àṣọ báyìí rẹ̀ ṣe rí àṣọ nǹkan mi tó mọ̀tẹ́ bá alájọ kò mọ̀ pé nǹkan báyìí bẹ̀ pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bíi pé kí ni ìmọ̀ ọlọ́run nìyẹn láti sọ fún wa pé ọ̀tọ̀ ní ìmọ̀ ọ̀tọ̀ ní òmọ̀ ìmọ̀ ìyẹn ni àmọ́ òmọ̀ agbára nìyẹn tó bá sọ láéláé tó fi láyé ẹ̀gbọ́n kí ni yóò mọ̀ sẹ́yìn mọ́ ní tí ó sí pé ìmọ̀ ni wọ́n kówó lé tó ti ṣe báwọn lẹ́yìn abíyá sọ̀rọ̀ ẹ̀ máa pé ìgbà táwa sọ̀rọ̀ lánàá á sọ̀rọ̀ nípa júpítà pé kí ni mẹ́lábẹ́ júpítà ẹsẹ̀ wo ni mẹ́lábẹ́ júpítà á sọ díẹ̀ nínú ẹ̀ lẹ́nu ọba bí ṣe méjì mẹ́ta tó kù tá a fẹ́ lò lé nítorí pé táwọn àsìkò ìbò ti lọ díẹ̀ ni wípé a sọ̀rọ̀ ẹ̀ fún wa nípa tàná nìyí àwa sọ̀rọ̀ nípa ti ní pé wọ́n pe planet kan ní Mars Mars tá à ń sọ yìí planet kan náà ń pè bẹ́ẹ̀ ọjọ́ tuesday lucky day tọ̀dọ̀ náà ni lucky náà ni tí ọjọ́ tuesday ni ìràwọ̀ yẹn ń darí tó ti wọ́n pe mọ̀láìkà kan sáfsàmáyélu sáfsàmáyélu yẹn mọ̀láìkà ọlọ́run yẹn yẹn bẹ ní sánmọ́ wọ́n wá ń pe kan ní ahamaru ahamaru yẹn mà yẹn ti yẹ jínú àlìjẹ̀nu ni òun bẹ nílé ó wà nínú àti tàwa yìí òun ní jẹ́ ọmọọṣẹ́ fún sáfsàmáyélu ti bẹ lókè tí túmọ̀ sí pé kò sẹ́ni tí ò lálìjẹ̀nu tiẹ̀ kò sẹ́ni tí ò ní prọfẹ̀ kí náà pé ń jẹ́rìí ti so wọ́n mọ̀ ìdí tó wà láyé wọn fún tọ̀hún ní èrò pé lágbájá ló ń fẹ́ nǹkan báyìí lágbájá ló ń fẹ́ nǹkan báyìí tó wà lókè àwọn bàbá ìyá ìsọ̀rọ̀ lọ pé ah, lágbájá nǹkan tó fẹ́ nì lágbájá nǹkan tó fẹ́ nì ìjẹ́ lágbájá ti ń béèrè nǹkan fóun fẹ́ lọ́dọ̀ Ọlọ́run yìí tó fẹ́ kó òun náà soríire bí tàwọn tó ṣẹ́kù ǹjẹ́ òun náà ṣe bó ti yẹ kó ṣe ìjẹ́ tí wọ́n bímọ kan ìwọ ìjẹ́ náà rin ìrìn àjò ọmọ ayé ọmọ bó ṣe bó ṣe yẹ kó rè ǹjẹ́ orí orí sáfù orí kúkò níbi àwọn ìwọ̀ kan tó yẹ kó jẹ ǹjẹ́ orí fún nímọ̀ràn pé báyìí ló kó wọn ṣe ìjọ orin fún nímọ̀ràn pé sá fún nǹkan báyìí ìjọ orin fún nímọ̀ràn pé ìlú báyìí lọ lè gbé ìjọ orin fún nímọ̀ràn pé mọ̀fẹ́ rọkọ báyìí tó orin fún nímọ̀ràn pé mọ̀sẹ̀ kí ni mọ̀fẹ́ ìyàwó báyìí nínú mọ̀ sí pé bó wá jẹ́ kókò bá wá yí ọ ọlọ́run bá wà nímọ̀ rẹ̀ kínkínní ta ìsàlàyé fún ọ sábà balẹ̀ kó máa gbọ́ má ṣíà prógráàmù wọn bá bó ṣe mọ kínkínní lórí náà ṣíà rẹ̀ rẹpẹtẹ tó ṣe é báwọn ṣe gíní tó bá tún ṣíà rẹ̀ gíní o tún mọ̀ tẹ́lẹ̀ láìpẹ́ wọ́n fẹ́ kọ́mẹ̀ntì kan kọ́mẹ̀ntì kan tí ò ní discourage àwọn èèyàn pé ìjẹ̀wò náà tó máa ń sọ yìí nísì à ń sọ̀rọ̀ nípa mímọ̀ ni ọ̀rọ̀ tá à ń sọ yìí nísì àwọn ẹlòmíì wọn àwọn geography ẹlòmíì tó ni pé gbogbo tátàǹsọ̀ pápátá nǹkan tó gba pòfẹ́sọ̀ yìí lórí ni yàtọ̀ sí pé yẹn lọ India ẹlòmíì ọ̀dọ̀ ìgbó náà ló ti kọ́ ó lè gba pòfẹ́sọ̀ yìí lórí títúmọ̀ sí pé àwọn lálẹ́ pè ní Allahu Akbar alubara musa solahu dín olóòwe dáhùn ìbúra zero eight zero eight six six two five one five nine zero eight zero eight six six two fifty one fifty nine zero eight zero eight six six two five one five nine àti gbogbo ẹ̀yin ló ń tẹ̀sí wọnú léwá sínú kíláàsì lẹ́yìn bí ọ̀rọ̀ tòní ó sì ra ọmọ kékeré náà ni àwọn gbọ́dọ̀ gbọ́dọ̀ pàdé wa lọ́la ọ̀la tí ń jẹ́ ọ̀nì seventeen wo kó tó di pé àwọn akalẹ̀ wa já sínú ọ̀rọ̀ pápátá ní ọ̀nì kìíní ọ̀nì eighteen tí ń jẹ́ ọjọ́ Monday gbọ́dọ̀ mú sọ wájú monday láti mi àti ẹ̀ka pàdé dára pẹ̀lú ìrọ̀rùn ẹlẹ́ẹ̀kejì náà ni pé whatsapp number whatsapp number ni zero eight one four six four six three six five two whatsapp number mi ni zero eight one four six four six three six five two àmì báyìí kò sáà sọ̀rọ̀ láwùjọ ìlú ìdánsẹ̀ òwúra gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ ní sínú ọ̀rọ̀ nílẹ̀ kan òun ni wípé a fẹ́ ó wù wá yóò sì dùn mọ́ra tó bá rí bẹ́ẹ̀ torí pé a ti ṣe a ti rí àrùn tó wà ń bẹ̀ pé àdúrà táwọn tá a fún ní nǹkan yẹn tí wọ́n ṣe àwọn tá a tó fún ọ ní gangan wọn ò rí gbé kọ́dà ọmọdọ́mọ wọn jẹnu àdúrà táwọn arábí yìí sí títúmọ̀ sí pé ẹni tára bá ní ni òtètè sàánú àwọn tí wọ́n lọ lè fún wọn ti yó èèyàn tó fẹ́ sòde tó ti yé èèyàn fẹ́ sòde bílíọ̀nì àlòmú náà tó wà lọ lè fún lódìndí màálù òdìndí òdìndí tírélà màálù kan kí ni ó fi ṣe ẹlòmíín sì ní òrẹ́ náà fi jẹun nínú ilé a ní ẹ má ṣe ẹ má ṣe kẹ má ṣe orí pẹ̀lú ara yín o àmọ́ àwọn kan àtọ́jà ti fi tẹ́ báyìí lé fún ẹ wọn kọ́ mọ́ one thousand naira ó sọ fọlọ́n pé ọlọ́run àárọ̀ wọn lọ́mọ ya rọ̀ gbọ́dọ̀ ní mọ́ ọlọ́run sọ pé mo sì ti gbọ́ tí túmọ̀ sí pé tó bá yẹ kó lówó bìtẹ́ ló bá fún yóò yóò ga àǹfà tó jẹ try gan ọ try ọkùn náà ó gan ó tán ó ti parí náà nù àmọ́ ẹni tí ò ní tó fún un ní tí ò ní bó ṣe bá lójijì yẹn yóò bọ bìnrin kan lọ́wọ́ ọlọ́run tó yẹ pé àrọ́mọdọ́mọ yóò sì mọ jàǹbá ní ẹ̀ lọ́gbìnrin àwọn àkọ́mọ́ àrò ní ìsìn tó já sí pé wọ́n kàn ń lówó wọ́n kàn ń soríire ni àwọn bàbá wọn kọ́ ni wọ́n rà bàbá wọn kọ́ lọ́wọ́ bàbá wọn nípàdé lẹ́ẹ̀kejì lọ́rùn ló ti rà ẹwà wọn tán jọba lónìí láti bí báyà bí two hundred years àwọn bàbá wọn ti fojú winá ni wọ́n ti wàhálà rẹ̀ kalẹ̀ tálíkì àwọn àfidé wọn mọ̀ ìjọba yẹn tó wáyé pa gúnà àwọn bàbá bá ṣe kalẹ̀ báwọn ọmọ sì mọ̀ jẹ́ lónìí náà nìyẹn tí wọ́n náà bá ṣe kalẹ̀ lónìí àwọn ọmọdé ó jẹ tó bá dọ̀la ẹ jẹ́ ká gbìyànjú ká ra àwọn tí wọn ò ní ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká fún àwọn tí ò ní ẹ wá jẹ́ kí sọ kíní kan fún yín àrùn ní bàkílá tó làwọn múramì òbíbókó nìyí ẹ sọ ẹbẹ ni tó já pé nítorí pé ó láwọn iná lẹ́mìí ẹ fi wá gbogbo ẹ hàn lágbájá gbà tí èmi náà ẹnu ẹ kù débi pé ẹ wá sọ wàá tú kẹ̀rí ìmọ̀ máa tàmí gẹ́sẹ̀ àti bọ́sàn ẹ wá fẹ́ tó já sí wípé nígbà tí náwó náwó náwó náwó fanika akúfàyàn ló yan àtẹ́jẹ́ kẹ́mi ló kú náà nù mọ́ ronú bí ìṣinṣin ẹ tó bá ẹni tó bá náwó náà tẹ̀mí yẹn bá kú bó ṣe kọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ làwọn tí wọ́n náwó lánàá wọ́n bẹ láyé dòní àwọn míì lọ ń dẹ́di yẹ gbọ́dọ̀ lómi lọ́wọ́ àrùn twenty years láyé yìí sì náwó fá tó fi di pé ọlọ́run gbẹ̀mí lọ́rùn rẹ̀ ni ẹni tí ò náwó ẹni tó náwó tí ò náà ẹ̀mí ẹ̀ lè mọ́gùn ìwọ tó ná ẹ̀mí ẹ̀ lè gùn bẹ́ẹ̀ mi ò bá sì gbogbo ti kọ́ ọ ọlọ́run fi yóò fìyà jẹ ọ kì í ṣe wájẹ kan ní ọ̀pá agá wájẹ kí n náwó dáa wájẹ tó bá fẹ́ náwó ni àwa tó fẹ́ fún lówó àyẹsẹ bí rẹ fámìlì òní màbá àlọ fún lówó gbèdéke àwọn fámìlì òní màbá àlọ fún kò sẹ́ni tó lè fún ní nítorí wọ́n sì wípé àwọn tá a fún ní wọ́n ṣàdúrà wọ́n ti wá rí ẹgbẹ́ ẹni kí bóyá wà látẹ̀ ní nǹkan náà gbà wá káwá tí wò sí ká àwọn pẹ́ ìlẹ̀ ṣe àwọn tí wọ́n ṣe wọ́n tún ṣe sí àwọn èyí tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ara àtúnṣe kí ni àbẹ̀yìn náà àròyìn bọ́lá kó wọlé ọlọ́run tó dá yín tó fún yín lásìkò ẹ fáwọn náà ká bá wọn tán ní ìdí ọlọ́run kó wọlé àmì ọlọ́run àsìkò yóò bọ̀ yóò máa pọ̀ sí i pẹ̀lú òkú ọlọ́run so ẹ̀rí ọ̀nà ẹ̀rí gínágbà kan nọ́mbà tá a lè sẹ́ndì owó sí nọ́mbà mi náà mo ti pè é lè pè nílà ẹ̀ ti àbá àgbọ̀ǹkan báyìí bẹ́ẹ̀ ni nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ọ̀rẹ́ ẹ̀yà ẹ̀yà fún yín nǹkan báyìí á fáwọn èèyàn tó yẹ ká fún àwa náà tí yóò lóòótọ́ àmì ibi ò pa wá àwo yóò lóòótọ́ torí àwọn táwọn bàbá sọ pé òun lówó lọ́wọ́ àwọn tán fún lówó ni kíni ká bà wọn kíni ká pe olówó tí ń fún wa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 zero zero eighty six sixty two fifty one fifty nine zero zero eight six six two five four five nine alubarak musa sọlá ahùndín lórí dánsẹ̀ ìwúra sọ àmọ́ ẹ rí fídíò yẹn níwọ̀nba ẹ rí bá a ṣe pín àwọn nǹkan yẹn àkọ́kọ́ ẹ sì lórí àká nọ́mbà ń bẹ̀ náà pé ẹ bá fẹ́ fún wa ló àká nọ́mbà tẹ́lẹ̀ bá a ṣẹ́ni o ẹ sì jẹ́ ká nọ́mbà alára pè fún yín o ẹ jẹ́ ká mọ̀ pé ẹ fún wa ní nǹkan àwa náà lóore tá a lè ṣe fún yín bàbá tẹ̀lé fún yín lówó àwa náà ní ta ibà bá ibà ọlọ́run gbèyè alẹ́bá ibè lọ́wọ́ ọlọ́run gbé ọlọ́run lágbájọ́ ọmọ lágbájá kò gbọdọ̀ tó sì mọ́ bàbá tẹ̀lé sọ̀rọ̀ lólówó alẹ́ alẹ́ alẹ́ bẹ́ẹ̀ lọ́run kọ́ ọlọ́run mọ́sùn lówó dolóṣì kára àlè sọ pé ọlọ́run jẹ́ lówó kẹ̀sì ni àìsọ bọ́lọ́run pé ọlọ́run lágbájá lágbájá tí ń náwó rẹ̀ sójú ọ̀nà wọ ọlọ́run yìí má yóò tó sí bàtọ̀ àrọ́mọdọ́mọdọ́mọ rẹ̀ ọlọ́run ó sì bẹ́ẹ̀ fún yìí o yóò sàánú àlè yóò sàánú ìgbà àdúrà fáwọn àná kó tó ti pa àmọ́ pàdé ní ọ̀la pẹ̀lú ògbó ọlọ́run tó àtúntà àtúntà tuntun tún nọ́mbà mi kò gbé zero eight zero eight six six two five one five nine zero eight zero eight six six two fifty one fifty nine àlùmáàkì musa sọlá àkùdí whatsapp nọ́mbà mi zero eight one forty six forty six thirty six five two zero eight six zero eight one four six four six three six five two nítorí pé àwọn ọkọ̀ ẹ̀ lọ́la àńdàgbé ọmọ àgbẹ̀ asọ́ọ̀lù hayat hayatan tó yí bàtà mubaraka wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.